akínwọ̀lú kò gbọ́dọ̀ kú náà ló kọ́ mi o a máa bẹ ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ abẹnàwò gbogbo ẹni tó ní amọ́bọ̀ láàrin padà tó bá ń lágbọ́ ọlọ́run ọba ni ẹ mọ̀ wá pé nǹkan bẹ́ẹ̀. èmi àti olóògbé akọ́láwọlé àkàndé ọmọ asúnmọ́ra dáadáa kódà nígbà ayé wọn ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ bó tilẹ̀ jẹ́ pé gbogbo ọ̀nà téèyàn ń gbà ju èèyàn lọ láyé ni wọ́n fi jù mí lọ wàhálà ọ̀rẹ́ mi ni wọ́n gbogbo ẹni mo fi sọ. wọ́n ṣí ẹsẹ̀ wọn tó fún mi tẹ́sẹ̀ yẹn ń gbọ́ òdòdó máa ẹ sàn kí ló ṣe ilẹ̀ kí ló dé ọ ní báyìí ká ṣàbáyìí ká ọjọ́ sátidé mò ń ṣe MC lọ́wọ́ ni ìkan lára ọmọ iṣẹ́ ọkọ̀ pé pé ọ̀gá ti kú mo náà ga wò ẹnì kí mo ṣe ń sìn lọ́wọ́ ni ọlọ́run ní kí iṣẹ́ yẹn ti fẹ́ parí mi ò mi gbádùn ara mi mọ́ àmọ́ bu ẹkún mi ò ní tàn yín mo sunkún. lẹ́kùnrẹ́rẹ́ bí mo ṣe máa ń sọ Fatai Bantale lórúkọ mi ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Fatai Bantale jẹ́ ọmọ bíbí ìlú Ìgànná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Ìwájọwà ìlú Èkó la bí mi sí ìlú Èkó mo ti ṣe kékeré ìlú Èkó mo dàgbà sí ìlú Èkó náà ni mo ti lọ sí ilé ẹ̀kọ́ gbogbo tí mo lóore ọ̀fẹ́ àti àǹfààní àti kà mo lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní oko ọba primary school nígbà tá a kú òǹbẹ a lọ sí state high school oko ọba bákan náà lẹ́yìn ìgbà náà la tẹ̀ wájú tí a lọ sí ilé ẹ̀kọ́ fásitì ti ìpínlẹ̀ èkó ti ṣe Lagos State University tí a sì kọ́ ẹ̀kọ́ nípa Yorùbá and Communication Arts ìjíǹjí tí mo jí láyé mi láti lè bẹ̀rẹ̀ pípa ayé mi náà iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí jù láyé òun ni eré orí ìtàgé sinimá òun náà ni mo sì fi bẹ̀rẹ̀ torí ní ọdún 1992 ni mo darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn òṣèré sinimá orí ìtàgé ti ọ̀gá mi nígbà náà olóògbé Samuel Adéfarakan tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí adéadé ninety three yẹn a lọ ṣe sinimá kan ní oko ìṣẹ́ fúngbà náà ògùnú awo bó tilẹ̀ pé kò jáde àmọ́ ńgbà tí ó tẹ̀ mọ̀ pé àwọn òbí ẹni ni atọ́nà yẹn ni àwọn ni wọ́n wá tọpasẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n kí wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ tó tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà àwọn ni wọ́n wá rí i pé ọ̀nà ò ṣe taratara sí ń bẹ̀ ẹ sì mọ̀ pé ìgbọràn sọ̀jù ẹbọ rírú iná ló jẹ́ kí n padà ẹ̀bùn sì ti wà lára tẹ́lẹ̀ náà ẹ̀bùn wà nípa pé ká kéwì láti ilẹ̀ tó dé bá ti àgbà tí mo ti wà ní ss1 nílé ẹ̀kọ́ girama ni mo ti máa ń kéwì ní ìgbà tí àwa akẹ́kọ̀ọ́ tí a bá wà lórí ìlà ní gbogbo ọjọ́ ẹtì ni wọ́n ń kéwì ìyẹn jẹ́ nǹkan tó mú káwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi gbà náà mọ̀ mí tó jẹ́ kí gbogbo tá a bá ń ṣe ilé ẹ̀kọ́ gbà náà tó bá ti nílò akéwì fàtáì fàtáì fàtáì so bí ó ti ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nù ìgbà tí ọ̀rọ̀ à ń ṣeré orí ìtàgé náà ti ní ká ká ṣẹ́kù dínà ọbẹ̀ òun ló wá mú mi wá sún síwájú bó dẹ̀ ṣe jẹ́ pé mo sún síwájú yẹn tó fa sábàbí ẹ̀ rèé máa ń kéwì ó wá ní àgbà pèdèpèdè kan lórí tẹlifíṣàn nígbà náà kì í sórí rédíò lórí amóhùnmáwòrán wọn ní ètò kan tó máa ń ṣe mo fẹ́ràn ẹni yìí láyé àti lọ́run débi pé tí ara mi ò bá yá tí n bá ti ń wo onítọ̀hún lórí ẹ̀rọ amóhùnmáwòrán ara mi tí ò yá yẹn kí á lọ́gán bí idán ara ò yá níbi tí ìfẹ́ yẹn pọ̀ dé mo wá ẹnìyẹn tó wá jẹ́ olùgbé rẹ́kọ́ọ̀dù jáde gbàyà ọ́fíìsì wọn bẹ ní Èkó nídùúmọ́ta lọ́hùn wọn á ní kí n lọ bá wọn pé à pé wọ́n tiẹ̀ lè ṣàtọ́nù èmi náà kémi náà dẹni tí wọ́n ń gbé jáde fún rẹ́kọ́ọ̀dù ewì àmọ́ gẹ́gẹ́ bí ìrìn ẹ̀dá mo lọ nígbà àkọ́kọ́ ìgbà kejì ìgbà kẹta mi kì í bá wọn ìgbà tó di ẹlẹ́ẹ̀keje tí mo lọ ọbẹ̀ ẹ mọ̀ pé ibi tí ọmọ kékeré ti ń lọ mánéjà ti mọ̀ mí sẹ́kẹ̀tìrì wọn ti mọ̀ mí mo dẹ̀ ti ṣàlàyé nǹkan tí mo fẹ́ fún wọn gẹ́gẹ́ bí ọmọdé ń gbà náà ọ̀gá náà ló lè rí nígbà tó wá di ẹlẹ́ẹ̀keje yẹn àǹtí yẹn wá ní à Fatai ó ti ẹ̀ dá sí wọn bí mo ṣe yọjú sí ọ́fíìsì ọ̀gá yẹn ni pé à ẹ̀ló sẹ̀ káàárọ̀ sà mo fẹ́ rí ni sà gbólóhùn ọ̀rọ̀ tó máa tẹ̀lé mú kan gbọ́ are you crazy how can you just walk in into my office like that and start saying excuse mo fẹ́ rí yín lẹ́nìyẹn bá dìde wìrìwìrì náà bá lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé wọn nígbà náà wọ́n yìí lọ sọ́dọ̀ ẹ̀ báyìí náà kàn pé orúkọ ń tọ́ wọn ni pé lágbájá mi fẹ́ dákọ́ ni o are you mad or what? how can somebody just walk in, into my office and start saying excuse amofẹ́riyín you must be mad you are playing with your job ah ara mi kò tí ọ yé wọn bá bínú wọlé etí mo sì fẹ́ràn gan ah mo wá wò báyìí pé àǹtí yẹn wá fún mi ní ìdálọ́kànlé wọ́n ní àbúrò má rẹ̀wẹ̀sì o bóyá ọ̀gá ò sí ní ààyè ọkàn tó dáa tó pàápàdà wá ní padà wá kẹ́rin àwa padà wá nìyí pé tó bá ń wá nǹkan kì í jẹ́ kó rẹ̀ wò ó ah, wà lókè bàtún gbogbo àkókò tí mo sì ń sọ yìí owó oúnjẹ táwọn òbí mi bá fún mi ń lé ni máa ń tọ́jú lọ́kọ̀ọ̀kan ìjèjì tí mo fi ń wọ mọ́tò lọ́ọ̀bẹ̀ n sì mọ èkó ìdúmọ̀tà nígbà tá à ń sọ yìí n wo yamba tó lọ lẹ́ẹ̀keje mi ì bá wọn ọ̀nà tó lọ sí Amẹ́ríkà mo lọ lẹ́ẹ̀kẹjọ n ò bá wọn ọ̀nà sílé mo lọ lẹ́ẹ̀kẹsàn-án èyí tó bá wọn ah, ìgbà tí mo wá lọ ní ìgbà kẹwàá bí mo ṣe ń dé ìdúmọ̀tà báyìí òsì òkè sí ní ọ́fíìsì wọn wà akànṣe kò ń gé ara wa ní pẹ̀kí rẹ̀ kí ní ìsàlẹ̀ bá kí wọn báyìí pé ẹ káàárọ̀ sà bí ìgbà tẹ́ pé ó rí bákan bákan lọ́kàn mi báyìí mo ní mo fẹ́ rí ní sà ó kàn wọ ìṣó kan lọ ni a sì mọ́ra tẹ́lẹ̀ náà bá lọ mo rò kán lọ bóyá àwọn tó máa ń supply ọjà fún nọ́sà bá lọ báńtì ara àfàtì yẹn bá ní àfàtà yẹn báwo ni ọ̀gá dẹ̀ṣẹ̀ bọ́ mo ní mo pàdé wọn mo ti ẹ̀ kí wọn wọn ò dáhùn ní àhà kí ló wáá dé ẹni ẹ wá ní òkè ó mọ nǹkan tí wàá ṣe bóyá wàá lọ bá wọn ní LTV eight táyì tó máa ń ṣe program nírọ̀lẹ́ bóyá wọn á lè àtẹ́ǹdì sí ẹ̀ ah ó dà n bá tún padà lé lábúlé ẹ̀gbá lọ́dọ̀ àwọn ilé àwọn òbí mi nígbà mú padà lábúlé ẹ̀gbá wọ́n tún bẹ́ẹ̀ mú tún ẹ̀sìn wọn kù só oúnjẹ tó bá tún fún mi báyìí yín tún máa ṣàjọ yín máa ṣàjọ nígbà mú wá bẹ̀rẹ̀ sí ní wádìí pé ẹ dákun bo ni LTV eight wà wọ́n lágídí bóyá gbì tí bá ń gbọ́mọ̀ ẹ̀ ló máa ń já mi láàrin agídíngbì mo ní ibo ló wà mo sáà tọpasẹ̀ títí mo sáà rẹni júwe agídíngbì fún mi mo bá gba agídíngbì lọ ní ọjọ́ sunday nígbà náà ẹni tí mo ń sọ yìí máa ń ṣètò láago márùn-ún nírọ̀lẹ́ mo délé iṣẹ́ tẹlifíṣàn amóhùnmáwòrán LTV ní aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà yẹn wọ́n ń lo ọkọ̀ honda funfun báyìí wọ́n páàkì ẹ̀ mo bá wọn nídìí honda yẹn báyìí bá lọ kí wọn pé ah, ẹ kúrò lẹ sà nọmba ni nọmba ni ẹ kúrò lẹ mo ní mo fẹ́ rí sà oh please don't disturb me my friend we soon be on air please don't disturb me oh ah. bàrà du ẹmọ ẹmọ ẹmọ ọmọ kékeré bàrà du sẹbẹ kaba ẹ ojú mi ń bẹ tí mo dúró àwọn èèyàn sì wá ń bá wọn pé ah, ẹ ló sọ fẹ́ rí sà wọ́n sì dá wọn lóhùn eh, ẹ ló sọ fẹ́ wọ́n sì dá wọn lóhùn bọ̀dá Táíwò Ọ̀ràkà àwọn jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò àwọn wá rí ìṣesí mi wọ́n wá rí ọmọ kékeré tó fajúro wọ́n wá bá àbúrò wa kí ló ń ṣẹlẹ̀ mo fẹ́ rí wọn ní bá sọ yìí ìgbà tí mo sì lọ́wọ́ ní ah ó ti lọ́lẹ́ mẹ́wàá mo ní bẹ́ẹ̀ ni sà ẹlẹ́ẹ̀kọkàn láre wọ́n ní ah kí ló fẹ́ rí wọn fún wa ah, máa ń kéwì ni mo sì fẹ́ràn wọn gan bóyá tán bá tiẹ̀ lè ṣèrànlọ́wọ́ fèmí náà tàbí kàn tiẹ̀ ṣàtìlẹ́yìn fún mi náà ni ah ọ̀nà ò dáa mò ń gé e kúrú ni o torí àkókò ọ̀nà ò dáa pé kí n wá rí àwọn ní Radio Lagos gbà yẹn rédíò Lagos ò tí ì débi tí wọ́n wà nísìnyí wọ́n wà ní ibi rédíò rédíò bus stop tẹ́lẹ̀ bá lọ bá Táíwò Ràkà ní ọjọ́ Tuesday jọ Sunday níbẹ̀ jọ ti mi ì débẹ̀ ẹ̀ rò pé bóyá mo ti mọ Táíwò Ràkà tipẹ́ ni mo ì débẹ̀ bá bìrì wọn ni àbúrò mi báwo ni ah, ẹ ti mọ̀ mọ́ ń jẹta náà bá ṣe dáadáa sí mi ah ẹni tí mo dẹ̀ wá fẹ́ ìtúrúṣe ó dẹ̀ wá wálé ni o ah ooo ok ó mọ̀ kan tó máa ṣẹlẹ̀ náà bá wọnú ọ́fíìsì náà bá mú káàdì olóògbé Gbẹ́ngà ni wọ́n bá mú jáde náà bá fi lé mi lọ́wọ́ pé lọ sí òjòdú bága lọ́dọ̀ Gbẹ́ngà Adébóyè sọ pé látọ̀dọ̀ Táíwò Ọ̀ràkà kó ṣàlàyé ohun tó fẹ́ fún wọn ẹ̀yin kọ́ yìí bá tó padà lé ìmọ̀ bí òjòdú bága wà gbà mú wì bá tó bẹ̀rẹ̀ ẹ̀dá bóun ní ṣe dé òjòdú bága náà bá tún gbè fún bá tún bẹ̀rẹ̀ owó ilẹ̀ táwọn òbí mi tó fún mi mo tún pa á pọ̀ ǹjọ́ mo bára yìí bá tún gba òjòdú bága lọ lọ́dún náà lọ́hùn gbà tí mo dé òjò mo ń sọ̀rọ̀ nineteen eh, late ninety six mọ́ ninety seven mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ńgbà mo dé òdòdó bága kí ẹ lè bá a fi ọ̀rọ̀ mi ṣe rí ẹni tó jẹ́ akọ̀wé Gbẹ́ngà Adébóyè lọ́dún náà lọ́hùn Táíwò lórúkọ àǹtí yẹn ọ̀pọ̀ pa báyìí ń bá débẹ̀ ní ọjọ́ Tuesday ni mo lọ bí mo ṣe débẹ̀ ń bá ní ah, fẹ́ rí Gbẹ́ngà Adébóyè ni ń bá fún wọn kárí wọn ní à ah, láti mú láwọn ọ̀dọ̀ Táíwò Ràkà ní rédíò rẹ̀ gbọ́n à pé ọ̀gá ò sí pé ọ̀dẹ̀ tán rédíò pé ṣé àwọn ni wọ́n ń sọ̀rọ̀ ní OGBC lọ́wọ́ báyìí lábẹ́òkúta pé àfi tí n máa lọ sí Abẹ́òkúta lọ rí wọn tàbí tí n bá lè lọ sí Èkó FM ní ọjọ́ kejì wọ́n máa ṣe program Èkó FM ní Kòròdú ní ọ̀la Wednesday mo ní tẹ́ wọn náà tí mo adé ní náà máa ń bẹ̀rẹ̀ program alágo méjìlá Èkó FM ah, Ìkòròdú ìyìn débẹ̀ rí bá tún padà lé nígbà mo tún délé mo tún wo oúnjẹ ọjọ́ kejì ni bá tún wo oúnjẹ tán fún mi mo tún pa oúnjẹ yẹn pọ̀ pé bá tún gbọ̀nà Ìkòròdú lọ nígbà mo dé Kòròdú gbẹ̀ngà mo dé kòròdú lọ́dún náà lọ́hùn ní aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mọ́kànlá kò tí ìpẹ́ tán bẹ̀rẹ̀ ètò mo bá sọ pé mo fẹ́ rí Gbẹ̀ngà Adébóyè ẹnìkan bá ní ẹnìkan wá wọlé sọ fún wọn pé èèyàn kan ń béèrè wọn wọ́n wá rún ẹni yẹn padà pé tẹ́ni náà bá lè dúró kó dúró tàbí kó padà wá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ọjọ́ yẹn ni olóògbé Gbẹ̀ngà Adébóyè ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún olóògbé Báyọ̀ Òjúyọbọ́ nígbà tó ṣẹ̀ṣẹ̀ rẹ́kọ́dù tuntun ẹ̀rí kí mò ń fi àwọn àlálẹ̀ tó ní àpẹẹrẹ sí bá dúró mò ń gbọ́ ètò wọn wọ́n ṣe ń ṣe mo ṣe wà èmi náà rí Gbẹ́ngà Adébóyè lẹ́nìí ọlọ́run màá rí Gbẹ́ngà Adébóyè lẹ́nìí ńgbà òya ńgbà tó di nǹkan bí aago méjìlá kù bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọkùnrin kan tó dé wọn làwọn fẹ́ rí Gbẹ́ngà Adébóyè lọ́n tó lọ sọ fún wọn pé èèyàn kan fẹ́ rí wọn orúkọ ẹni ìyẹn náà wá gbé sórí bọ́ọ̀tà náà wọ́n ní ta ló yẹ tó fẹ́ rí mi ẹni wá èmi ní sáà náà bá rí onítọ̀hún wọ́n fẹ́ sáré wọ mọ́tò wọ́n ní ah, èmi náà fẹ́ rí sani ah, ah, ẹnì òótọ́ mà nìkan mà ló ń fẹ́ rí kílẹ̀ ẹ̀dẹ̀ ọ̀kadà wọn kílẹ̀ kílẹ̀ kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ mo ní máa ń kéwì ni ọ̀hún ti ẹ̀dẹ̀ sọ́yìn O máa ń kéwì ọkàn bèèrè alárèé bóyá fún mi ní káàdì mi ní wọ́n bá fún wọn ní káàdì wọn náà bá kọ wọ́n yẹ kọ́ gẹ́lẹ́ rèé o olùkì the bearer is from me please assist wọ́n kàn fún mi ká ní gba káàdì yìí lọ ní ọjọ́ Friday lọ bá kí mẹ́nu dùdú yọ sọpé látọ̀dọ̀ mi ire o àwọn kò sí mọ́tò náà bá lọ. bá dúró kalẹ̀ bá wà yá àwọn tí ẹ̀gbọ́n tí mo fẹ́ wí bá lọ báyọ̀ àjàyí báyọ̀ ojú yọ bọ́ àwọn ni wọ́n wá mọ́ni ẹ̀sà gbólẹ̀ ń lọ àwọn gbé bọ́ọ̀sì kan náà gbé wá fúdàgẹ́ àwọn kọ bá music sí lára àwọn náà wá gbé mi ó dùn mí pé wọn ò sí láyé mọ́ lónìí torí ohun mi kí n fẹ̀mí ìmoore ọjọ́ náà hàn àmọ́ òòṣà tó burú jù sẹ́nìkan òun ẹ̀bọ ẹ̀ ní jẹ́ wọ́n ti fi wọ́n ti kú kọ́lọ́n wọ àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ àwọn náà wá gbé mi láti Ìkòròdú yẹn dé gáràjì tó fi rọrùn fún mi láti wọ ọkọ̀ bí rìn àjò iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ mò ń bá bọ̀ yìí ń bá tútù wó jọ pé ah, Abẹ́òkúta mi ì dábẹ́òkúta rí bùtá yìí tí mo ń sọ yìí mi ì dábẹ́òkúta rí láyé mi ń bá tútù wó oúnjẹ mi jọ ń bá lọ sí Abẹ́òkúta ní ọdún náà lọ́hùn wọn láyé lójijì yọ máa ń bẹ̀rẹ̀ ètò ní aago mẹ́sàn-án mo débẹ̀ bíi aago mẹ́jọ kọjá àṣẹjú díẹ̀ mo jókòó sí yàrá àgbàlejò àwọn iléeṣẹ́ náà mo èdè bẹ̀ǹjọ́ náà lọ́hùn ifá ń kálelúyà Yomi Martell ló wáá bá mi pé ta ló bẹ̀rẹ̀ iṣẹ́ mo lé mi n bá nà káàdì sí ifá mi ah aláyé ló bá ní kí n máa bọ̀ bàdàn báwọn bọ̀dá kí mi ń dúdú ọ ní kàńtìn wọn ò rí mi rí o wọn kàn gbọ́n wá látọ̀dọ̀ Gbénga Adébóyè wọn dẹ̀ ń jẹun wọn ni ah, wọn náà ò jẹ́ jẹun mi ì o ojú wa ń tẹ́ wọn ni àṣegun téèyàn bá ṣe láyé ló máa padà wá di tàn báwọn kí n jẹun àwọn tọ́wọ́n mọ́ mi rí èmi náà bá gba ẹ̀bà <laughs> mo bá gba ẹ̀bà mo gbọ́ bẹ́ẹ̀ fọ́ èmi náà bá nígbà tá a jẹun tán ẹ̀rù kan ti mọ̀ mí náà bá ní ẹ̀hẹ́n kí ni mo fẹ́ mo bá ní àpé máa ń kéwì ni mo dẹ̀ lọ rí olóògbé Agbénga Adébóyè àwọn náà wá ní pé kí n wá rí i ọ̀gá mi kíní kan kíní kan wọ́n máa ní ṣe bẹ́ẹ̀ náà ọ̀nà tó bá dẹ̀ sọ̀tọ̀ bọ̀kọ̀ èmi ti máa ń kéwì ní secondary school láì tẹ́lẹ̀ mo ti láwọn kan tí mo bá mú kan náà àwọn tí mo ti kọ kalẹ̀ ṣe rí friday ni ètò yẹn o láti monday mo sọ fún àwọn ará àdúgbò wa ẹ gbóhùn mi lórí rédíò <laughs> ẹ gbọ́ mi ló gbc ẹ gbọ́ báwọn ọ̀rẹ́ mo ní sọ fún ṣe rí ẹ̀wọ̀n kíjọ friday ni láti bíi tuesday ni mi ti lè sùn mọ́ tí wednesday mo ti lọ́ṣọ mi kalẹ̀ báyìí tó ti dán tí mo ti gbà tó di òru thursday mọ́jọ́ orun ò tiẹ̀ wá owó jẹ́ mò ń tún jọgbó táyì tí mo sọ yìí o nígbà tó di iṣẹ́ rí tí mo gba láwa akpárò láwa akpárò hmm, mo kàn takọ̀ létí ní abúlé ẹ̀gbá abúlé ẹ̀gbá ẹ̀yà abẹ́òkúta abẹ́òkúta abẹ́òkúta abẹ́òkúta mo dọ́kọ̀ dúró bá wọkọ̀ OGBC wọ́n dẹ̀ ti júwe fún mi mo débẹ̀ bóyá nǹkan bíi bóyá nǹkan bíi bóyá bíi tùsẹ́ bóyá nǹkan mo ṣáà débẹ̀ tàbí mo ṣáà mo lè débẹ̀ ní ọjọ́ náà mo ṣe jókòó sí reception bóyá tó yí tàbí nǹkan ṣáà mo kọ́ àwọn bọ́ọ̀sì èrò máa fi inú kérò kérò kérò bí mo ṣe dé OGBC nìyẹn ló bá di ọdún náà ló bá di ọjọ́ náà àwọn ọ̀gá mi bá àwọn ọ̀gá mi náà bá dé nígbà tán dé wọ́n ti bá mi tí mo jókòó ah ọmọ wa rí bá tẹ̀lé wọn wọ inú mo ní ẹ́ eh, ṣé mo ṣe máa ń ṣe iléeṣẹ́ rédíò rẹ̀ mí sọ mo bẹ́ẹ̀ mo ní ẹ́ eh, eh, ṣé kébí ibi ẹnìkan máa jókòó sí tí wọ́n ti máa wo yan kan ah ok ọ̀gá mi bá ní lónìí a ní àlejò kan láàrin wa ogun mm, fàtà àbí kí ló ti ẹ̀ kàláwádà lọ́gá mi kí nìkan tó tẹ̀ kọ́ dárúkọ mi lásán ah, mo ní wọn àti gbọ́nlé wọn àti gbọ́nlé <laughs> wọn àti gbọ́nlé bí ẹyẹ o wọn àti gbọ́nlé lọ́ba ní kí wá wọlé bá bẹ̀rẹ̀ ìgbà yẹn tí mo dẹ̀ sọ yìí dẹ̀ ní mo ní àlébù kan mi ò lè pe lẹ́tà rí dáadáa nígbà náà ewì tí mo kọ́ ké orí rere làkọ́lé ẹ̀ ń bá rin ó rere ó rere lórí mi àjà ní bá ń tarẹ́ orí tí mo gbé wáyé orí ọlà ló jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ oríire ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yìí ni orí mi àpérè orí mi àpésì ìyẹn tó wá jọ ọ̀gá mi àgbà ah, akéwì eléyìí mà tún yàtọ̀ akéwì tí ò mọ orí pé <laughs> bákéwì eléyìí tún yàtọ̀ kò jù bẹ́ẹ̀ lọ bákéwì yẹn ìṣẹ́jú márùn-ún lọ́jọ́ náà lọ́hùn a ètò ẹ̀yin kọ́ yìí àṣàwọn ọ̀gá mi kì í tètè wá sí èkó àwọn máa ṣe fàájì àwọn ibi tí wọ́n ti fẹ́ gba iṣẹ́ ṣe gbogbo ẹ̀ àmẹ́mi ojú mi ti ń bẹ lẹ́kọ̀ọ́ kí n lè bá a gbọ́ feedback pé agbó ẹ o àdàmánì ah, àwọn òun tètè wọn ṣì ní àwọn fìtàwọn àmúni àmàlẹ àkọdà bá dúró nígbà tó di àti parí ètò láti bí aago mọ́kànlá aṣáàdùn nígbà tó di bí aago mẹ́ta làbá kú làbá yàrá ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣe ní gbà yà gbogbo express yìí ṣì dá òdòdó dá tó tẹ́ nígbà tá a dé kò ṣe tí mo bọ́lẹ̀ ní abúlé ẹ̀gbá bus stop báyìí tí mo gbọ́ ọ̀kadà mo ká Fatai agbó ẹ mo ní ẹgbọ́ mi <laughs> ẹ ṣe ẹgbọ́ mi <laughs> mo ní agbó ẹ títí mo fi délé wa àwọn ará wa ní àgbẹ̀ àgbẹ̀ lé inú mi wá dùn pé yìí wọ́n gbóhùn mi nínú rédíò torí kò sẹ́nìkan tó ṣerú ẹ̀ ríran wa kò sí tó tiẹ̀ súnmọ́ iléeṣẹ́ rédíò bèlèǹtà sí pé yóò sọ̀rọ̀ wọn ò wá gbọ́ ẹni àkọ́kọ́ ni ni mo jẹ́ kò sẹ́ni tó ṣerú ẹ̀ ìyẹn wá jẹ́ òun ìwúrẹ́ ẹ́ bọ́gà mi ṣe ni kí n máa wá ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ nìyẹn bí ìrìn àjò iṣẹ́ à ń sọ̀rọ̀ lórí rédíò bó ṣe bẹ̀rẹ̀ nù. inú mi dùn fún béèrè tẹ béèrè yìí ẹ ńgbà tí mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gá mi àwọn ẹ̀bùn yẹn ń jẹ ẹ mọ̀ kí mo ní mo pàdé Táíwò Ọ̀ràkà àwọn náà ṣàtọ́nà mi láti ibẹ̀ náà mo padà lọ bẹ̀rẹ̀ sí ní kí àwọn náà láti fẹ̀mí ìmoore hàn ngbòyà mo tún mọ ẹ̀gbọ́n mi kan adégbòyìgà fowówẹ̀ mo mọ àwọn náà wà ní ah wọ́n mọkùnrin ah, ìmọ̀ kó máa ń kẹ́bi báyìí o ó dẹ̀ lè máa ṣe ètò kan ní iléeṣẹ́ rédíò bí o tán pè ní ọ̀rọ̀ kàbìtì mo ní ọ̀rọ̀ kàbìtì wọn nìyẹn nọ́mbà àwọn náà wàá fà mí wọ rédíò Lagos gẹ́gẹ́ bí ẹni tó ń bá wọn ṣe in-house program yẹn ọ̀rọ̀ kàbìtì lálaalẹ́ àti ìdájí mo yí bẹ̀rẹ̀ yẹn nìyẹn láti ibẹ̀ ọ̀gá mi máa ń lọ ṣètò pẹ̀lú ọ̀gá mi náà ní rédíò Lagos yẹn náà tá ṣé mo pé ntọ́lọ́n bá ti pè gbogbo ẹ̀ láyé eh, láti bẹ̀ ni ìtọ́pẹ́ yẹn bẹ̀rẹ̀ eh, ìpàṣẹ yẹn bẹ̀rẹ̀ sí ní wádìí ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní pẹ̀ka mo ṣe pẹ̀lú ọ̀gá mi máa ṣe ọ̀rọ̀ kàbìtì ń gbòyà ètò kan náà wà tí wọ́n gbélé fún àwọn ògo wẹrẹ tó jẹ́ ọ̀dọ́ òwòyí ọ̀gá wa eh, adélójú adépọ̀jù alàgbà adépọ̀jù wọ́n máa ń ka ìwé kan lórí ètò yẹn ẹ mọ̀ wọ́n ní bọ́mọdé bá tó bọ́mọ bá dàgbà kọjá kínní ẹni tó jẹ́ olóòtú ètò yẹn wá pè mí pé ṣé mo lè máa bá wọn ka ìwé lórí ẹ̀ mo ní kò burú mo tún ṣe bẹ̀rẹ̀ sí ní ka ìwé lórí ètò yẹn nìyẹn ẹ o ti ń pẹ̀ka díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ń gbòòyà ẹ̀ǹgbà tí mo wá fẹ́ wọ ilé ẹ̀kọ́ lásùngbà náà àǹfààní ò sí àti máa ráyè lọ sọ́dọ̀ mi ni kò fi bá pé ẹ̀wọ̀n wẹ́rẹ́wẹ́rẹ́ láti bẹ̀yẹn kásá àbálọ àbábọ̀ ọ̀rọ̀ ṣá mo sáà gba ìfírì kì í ṣe ìfírì pé à ń pèrò àmọ́ gà mí ṣàdúrà fún mi Fẹ́mi Àjò ń bẹ ń bẹ lọ́dún náà lọ́hùn láti bẹ̀ ẹ̀mọ ẹ̀mí náà wà dẹni tó ń dá dúró díẹ̀ díẹ̀ dòmìnira ara ẹni díẹ̀ díẹ̀ bó ti ṣe bẹ̀rẹ̀ nìyẹn àmọ́ ọ̀gá mi aṣíwájú akínmẹ́ndù diọ kò ní bàjẹ́ fún un láyé tó fi ipasẹ̀ ọ̀nà náà lílẹ̀ fún mi dáadáa títí dọ̀la ọ̀gá mi ṣe ń tọ́ mi sọ́nà torí pé kò sẹ́ni tó mọ̀ tán. lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí mo ṣì ń ṣe ètò mi tí a mọ̀ sí Yorùbá Dùn Ká ní rédíò Lagos one oh seven point five FM ó ṣì ń lọ mo sì ń ṣe ètò nílé iṣẹ́ rédíò fàájì one oh six point five eh, a máa ń ṣe látinú ìwé ìròyìn ìyẹn àwọn àjíṣe ètò tó àwọn kókó inú ìwé ìròyìn à ń ṣe yẹn ń mo sì tún ń ṣe ìkànnì gbọdọ̀ thursday láàrin aago méjì sí aago mẹ́rin kó máa flow lọ́wọ́ yìí náà a tún ti ń ṣe kan náà ní eh, ilé iṣẹ́ rédíò smiles ninety eight point seven ìkan náà bẹ́ẹ̀ àtúmọ̀ tó bẹ̀rẹ̀ kan náà ní iléeṣẹ́ rédíò kan ní agbègbè ànàpájà tí mo mọ̀ pé láìpẹ́ lágbára ọlọ́run ìyẹn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. <laughs> ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ìpèníjà wà kọ́lọ́hún kó gbéni ẹ̀ ni ẹ mọ̀ pé owó ní tí ò bá sí kéde kẹ́ máa dábàá lẹ́yìn òun àìmọye ìgbà náà ìgbà náà omi ojú olókun ò tiẹ̀ tó fi bọ́jú rárá kì í ṣe pọ́tì tó fi bọ́jú sí náà àmọ́ ńgbà náà kò tó fi bọ́jú rárá bíi ká fẹsẹ̀ rìn láti bí ọ̀pọ̀lọpọ̀ wọn á ní ọ̀pọ̀lọpọ̀ náà ló máa ń sábà sọ irú ìtàn bẹ́ẹ̀ àmọ́ mo dúpẹ́ bó kù tèmi ò le jù tó déyìn ò gbọ́dọ̀ borí ọlọ́run mọ́ra kó le jù tábà sọ pé bóyá wá le jù fún ní ó le àmọ́ ó lọ́kọ́ ikọ́ ìbàkàbàkà kọ́lọ́hún kó bá yanjú gbogbo rẹ̀ àmọ́ ìjọ tínú mi dùn jù mí hmm, ní parọ́ inú ọgbà LTV mo wà àwọn ilé iṣẹ́ tó ń pèsè ìbáraẹnisọ̀rọ̀ orí ẹ̀rọ alágbèéká wọ́n ṣe ètò kan ní ilé iṣẹ́ tẹlifíṣàn ni mo wá rí àgbà ọ̀jẹ̀ òǹkọrin nì bàmí aládé ní adégẹyè kí sọ ní adè wọ́n dúró pẹ̀lú. Sunny Níjì wọ́n bí wọ́n ń sọ̀rọ̀ àwọn ni ah Sunny rèé màá kí bàbá yìí lónìí màá lọ kí bàbá yìí lónìí báwọn àti Sunny Níjì wá sọ̀rọ̀ tán wọ́n á kó mọ̀ kó sálẹ̀ báwọn nígbà ah, ẹ̀lú dáàdì ẹ̀rasa ẹ pẹ̀lẹ́ o ah, ẹ̀rasa pé ah, mo ní wá kí ni sà ẹ ṣe o mo ní ìyàwó ọmọ yín ni sà pé èmi náà jẹ́ kọ́nú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò níbí tó máa ń ṣe program pé Fatai Bantale lórúkọ mi bàbá kan yìí báyìí Fatai Bantale ìrẹ ló máa ń ṣètò ìwé kíkà kan mo níbẹ̀ ní sàyùbá dùkà ẹ ẹ wọ́n ní ah, ọmọ inú mi dùn débi pé mo ní ẹ <laughs> inú mi dùn pọ̀ yìí ní parọ́ wọ́n bá fà mí mọ́ra ó ah, ṣe ọmọ mi àdá fún ẹ mo ní hí kí n sáré àdè ah mo ní dáàdì ẹ dákun ẹ ṣèrànlọ́kàn fún mi sá wọ́n ní kí ni ẹ jẹ́ ká di afọ́tọ́ ni ta ló máa yà wá bá sáré lọ pé ìyá fọ́tò màmá ẹ má ẹ tètè má bọ̀ ẹ má wọn bá yà wá fọ́tò àwòrán yẹn ṣì bẹ́nu ilé mi dọ̀la <laughs> ẹjọ́ tínú mi dojú lọ. Ah, ìyàtọ̀ pọ̀ o ìgbà tí mo bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀gá mi gbà náà rédíò pọ̀ rédíò pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ sì tó yìí sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ àwọn tí àwọn jẹ́ làmìlaka nígbà náà tẹ́ pé a máa ń wò àwọn ni wọ́n àwọn wọ́n milẹ̀ dáadáa sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ púpọ̀ iléeṣẹ́ rédíò sì pọ̀ àwọn iléeṣẹ́ rédíò tẹ́ pé táyé ń gbọ́ dáadáa ńgbà náà wọ́n lè kara wọn wọ́n lè kara wọn so yàtọ̀ ọbẹ̀ dáadáa nìyẹn mọ̀ kí ni ayé ti da yé social media àtẹ̀ntò mọ̀ wí àtẹ̀ntì ò mọ̀ wí tẹ́ka gbọ́dọ̀ àti gbọ́ sórí kínní wọ́n ń wí lọ náà nu so yàtọ̀ ọbẹ̀ náà nu. ní ìmọ̀ràn kankan tí mo fẹ́ fún wọn ju sùúrù lọ gbogbo ohun tẹ́lẹ̀ bá fẹ́ ṣe láyé ìsùúrù torí báwa ní ò bá ní sùúrù ni ó ṣeé ṣe kátíkà rẹ ọkàn káti padà lọ́nà náà àmọ́ sùúrù yẹn aṣá ní ìgbàgbọ́ yẹn níwọ̀nba ìgbà tán ti pè é lọ́nà ó sì tún máa ń dáa kéèyàn kọ́kọ́ tọpasẹ̀ nǹkan o torí àwọn àgbàlagbà ẹ̀yìn àgbàlagbà lẹ bẹ́ẹ̀ o pé o gbé orí bí ọjà gbé ń tà òráríwọ̀ o ò béèrè lọ́wọ́ orí kì í ṣe gbogbo ọ̀nà téèyàn bá ń tọ̀ náà ló máa ń jẹ́ ọ̀nà ẹlòmíì àmọ́ ìbéèrè ẹ̀dá tí wàá wò tó àti wàá pẹ́nu ẹ̀ kò ní sàlùyọ kò ní sí pé nǹkan àwọn nǹkan tó yẹ kẹsẹ̀ járí látàrí pé kó má béèrè ó ṣe ṣe kó má ṣọ̀nà rẹ̀ ni torí náà ẹ̀yin òbí tẹ́ bá láǹfààní àti gbọ̀n tẹ́ bá rọ̀ ọmọ yín tó ń tọpasẹ̀ ọ̀nà kan ẹ bá béèrè o ẹ bá fi èmi darí ìṣọ̀nà rẹ̀ ni ẹ di pé mo bẹ̀rẹ̀ ní mo bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ eré sinimá wọ́n ní hmm, ẹni ó padà ń bẹ̀ mo sì yára padà ṣó <laughs> torí pé ká ní pé àwọn òbí ò bá tọpasẹ̀ ń bẹ̀ bóyá ojú kan kọ̀ náà ni so sùúrù ni kí wọ́n ní kí wọ́n sì tọpasẹ̀ iṣẹ́kíṣẹ́ yòówù tó bá fẹ́ ṣe pé ṣọ́nà mi ni kó tó di pé wọ́n kí gbogbo ara bọ̀. àfojúsùn mi ni kí n ní owó owó gidi kí n ní ọrọ̀ kí n sì ní àlùbáríkà torí bí èèyàn bá lówó tó lọ́rọ̀ tí o sálùbáríkà òfo ni o kọ́lọ́ máa ń fi àlùbáríkà síṣẹ́ mi tọ́lọ́mù bá ti fa àlùbáríkà síṣẹ́ ẹ̀dá àtowó àtọlá àtọrọ̀ ojú kan ní gbogbo owó yóò sì kólé lọ́wọ́ àlùbáríkà ọlọ́run kọ́lọ́run kò fi fún mi lọ́pọ̀ yanturu kó sì fẹ́yìn náà torí pé mo fẹ́ràn yín pọ̀. <laughs> èmi àti olóògbé akọ́láwọlé àkàndé ọmọ ọláwuyì asúnmọ́ra dáadáa kódà nígbà ayé wọn ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ bó tilẹ̀ jẹ́ pé gbogbo ọ̀nà téèyàn ń gbà ju yàn lọ láyé ni wọ́n fi jù mí lọ wàhálà ọ̀rẹ́ mi ni wọ́n gbogbo ẹni mo fi sọ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ sì mọ̀ àfàwọn tí ò bá súnmọ́ wa ń gbà náà ìrìn àjò èmi àti olóògbé akọ́láwọlé ọláwuyì bó ṣe bẹ̀rẹ̀ gan-an rèé mo ti máa ń gbọ́ wọn tipẹ́ wọ́n máa ń ṣe ètò kan ní iléeṣẹ́ rédíò èkó fm arakenge láàárọ̀ láàrin aago méjì sí aago mẹ́sàn-án mo wá lọ bá wọn mo yìí débẹ̀ láàárọ̀ mo dúró tàn fi parí mo yìí jáde báyìí mo kàn ní ẹ ló sà mo fẹ́ rí ni sà wọ́n ní ṣé ò sí o ẹ̀sìn mọ̀ kí téèyàn bá dáhùn mọ̀ dáadáa èèyàn ní tètè mọ̀ páwọn ni torí ah, wọ́n máa ò lè mọ̀ pé bàbá arúgbó kan ni ló bá dá mi lóhùn ní fẹ́ rí ní sàn án báwo ni bá ní nǹkan ju ara mi ní Fatai Bantale lórúkọ mi pé èmi ni ọmọọṣẹ́ Akeem Ẹnudùjuyọ wọ́n ní ẹ̀ẹ́n wọ́n ní ṣe wà pẹ̀lú ẹ̀ tó bá ń ṣe ètò àmọ́ níbẹ̀ ni sà àwọn ní kí ní mi máa ń ké wọ́n ní ah ìwọ ló máa ń kéwì ló pé àmọ́ níbẹ̀ ni sà inú mi kọ́kọ́ ọkọ́ mọ̀ yẹn náà <laughs> wọ́n ní àṣé kò sí àmọ́ ní kò sí nǹkan kan sà mo ní mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni wọ́n bá farabalẹ̀ wọ́n ní kí nìyẹn mo ní ó wù mí sà kémi àti yín kájọ máa ṣọ̀rẹ́ ah, nọ́bà wò báyìí wọ́n ní ká máa ṣọ̀rẹ́ mo ní bẹ́ẹ̀ ni sà kémi àti yín kájọ máa ṣọ̀rẹ́ wọ́n ah, dákẹ́ wọ́n rẹ́rìn wọ́n ní ká máa ṣọ̀rẹ́ mo ní bẹ́ẹ̀ ni sà wọ́n ní ah, ó dà kò sí wàhálà àti ìdọ̀rẹ́ náà nìyẹn mo ní ẹ̀ẹ́n mo ní ẹ̀sà tí bá fẹ́ rí yín kó bá àwọn ìmọ̀ àríyàn ní máa wá mi wá sọ́fíìsì fourteen gbemisola street of alẹ́ avenue ìkẹjà máa ní òkè sà ǹjẹ́ òun lè wá sà anytime anytime bá lè fẹ́ wá gbà yẹn kò dẹ̀ sí phone but àwọn ń lo cellular ó náà ò nígbà yẹn náà bá fún mi ní cellular number wọn bá kọ́ náà bá wọ ọkọ̀ mi dùn pé kọ́lá wọlé tó dáwọn tí mi lérò pé mo lè rí pé mo lè bá sọ̀rọ̀ ni wọ́n jẹ́ n bò yá ó wá tó wá tó bí ọ̀sẹ̀ méjì lèmi náà bá lọ bẹ̀ lọ́jọ́ náà lọ́wọ́ mo yè débẹ̀ ẹ mọ̀ tá a bá dẹ̀ fẹ́ rí wọn á fìlì fọ́ọ̀mù tá a kọ̀wé ó mú lu fún wọn lókè bá dèbí náà bá fìlì fọ́ọ̀mù bá kọ ọkọ̀ mi bẹ̀ mo yìí kọkọ mi bẹ́ẹ̀ báyìí ní sẹ́yìn tí wọ́n bá mo lọ bá wọn lókè bóyá mo lọ bá wọn lókè so ní ìyẹn wà padà wá pé ta ni mi ọ̀ràn tí orúkọ yẹn ò mẹ́wà padà wọn pé ta ni mo lọ kéésì pé ọ̀rẹ́ wọn tó lọ bá wọn ní onípò ọ̀rẹ́ yẹn wọn ni ah ọ̀rẹ́ mi ni má bọ̀ fata ìwé má bọ̀ má bọ̀ lókè má bọ̀ lókè má bọ̀ lókè ah! àwọn yẹn wọ̀ pé ah ta ni lè ti <laughs> kò jù bẹ́ẹ̀ lọ láti ìgbà yẹn kò jù bẹ́ẹ̀ lọ bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn débi pé kẹ́ ẹ lè mọ bí a ti ṣe jọ súnmọ́ra pẹ́kipẹ́ki tó nígbà tí mo sì ń gbé yàrá kan yàrá kan tí mò ń gbé ngbà náà gan-an ẹ mọ àwọn ilé tẹ́lẹ̀ máa fi ń bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ pé káwọn náà ṣáà sọ pé a ti gba yàrá kan wọ́n wá mi wá bẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín débi ilé tí ẹ lérò pé Kọ́lá Ọláwuyì lè wárù mi wá wọ́n wá mi wá bẹ̀ kí wá jẹ́ kí wọ́n wá wọn sáré lọ wọ́n wá mi wá tán lò tó bíi wákàtí mẹ́ta nù yàrá mi tí ò sí ṣíà tí ò sí <laughs> kábíyèsí olódùmarè tàjọ jókòó ta wá ń ṣeré ipá tàbẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ bí ọ̀rẹ́ méjì ṣe ń bára wọn ṣe tó sì gbé ọkọ̀ olówó ńlá wá bó tilẹ̀ kánà wọn ni Fatai má sọ fún anybody pé mo wá sọ́dọ̀ àwọn ọmọ mi wọn ni mo bẹ̀ẹ́ ni ọmọ mi àwọn àwòlé wọn ti ló wákàtí kan àbọ̀ sí méjì àmọ́ òkè à ṣé kọ́lá adẹ̀ kí onílé mi tó jókòó síta àjọwọlé hàn dáwọn mọ̀ mo á wò wá ike ṣé ọkùnrin ìyá wa náà wọn wá nímọ̀ ìkọlọ ọláwùyí wá mi wálé wọn sì lọ bẹ́ẹ̀ náà mo kàn lẹ́sà mo ń bọ̀ sà wọn ní ìbòlè lọ mo ní mo kàn fẹ́ wẹ̀ ọ̀kan tá mi bá a lọ màmá ṣé mi ń tà jọ wọlé lẹ́ẹ̀kan yẹn mi ò mọ wọn ẹ mọ wọn kọlá láwùyí kọlá kẹ ìrí ayé nǹkan bẹ́ẹ̀ mo ní àwọn ni ah ṣe rí tí mo sọ ń bá sáré wọlé padà kò tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àdúgbò yẹn ti kún pítímù fún èrò èrò bíbà Kọlọ láwọn yìí nǹkan ń bẹ wọn ní àfàtà mi ní ẹ̀sà mi lè mú mọ́ra jàre ẹ̀ lè wá mi wá kí n má jẹ́ kọ́ mọ̀ pé wá wàmú efẹ́ níyì àwọn ará àdúgbò yẹn sọ yìí àwọn ará àdúgbò yẹn wọ́n á rántí tí mò sọ yìí èrò yìí bá pọ̀ bíbà wá jẹ́ may twenty nine àwọn kí n dúpẹ́ mọ́ sí báyìí o ee kọ́lọ́ ọ̀làwòye nǹkan ń bẹ́ ẹ́ sábẹ̀rẹ̀ sí ní sàwọn bẹ́ẹ̀ inú èmi náà dùn sí kèké ah, àwọn tí ò mọ̀ mí ládùúgbò yẹn gan àwọn láńlọ́ọ̀dù tí mo fi kókò wọ́n fún mi ní iye nìké àwọn ọ̀rẹ́ kọ́láwòye ni ó ṣe é o má ṣe é o <laughs> so bí ní adìẹ ṣe bẹ̀ nìyẹn láti bẹ̀ débi pé ó tó àwọn àkókò kan inú máa ń yẹ èmi gan ó fẹ́ẹ̀ lójú nǹkan tí bọ̀ọ̀dà kan láwọn afẹ́ ṣe tán ní sọ fún mi wọ́n máa pè mí wàá bá mi lọ́fíìsì tí n bá dẹ̀rẹ̀ sọ́fíìsì wọn wọ́n á ṣe dáadáa sí mi àjọ máa ń tọwọ́ bọnú àwòkọ́ náà jọjọ mọ́ báyìí kẹ́ lè mọ̀ pé kì í ṣe ọ̀rẹ́ kíní àjọ máa jọ gba gùkìlì bó tilẹ̀ rẹ pé jọ́tí kíní ẹ̀kọ́ ṣẹlẹ̀ tí ìyàwó wọn gbé oúnjẹ wá bá wọn lọ́fíìsì èmi rò kí bí àwọn ṣe tèmi lọ́tọ̀ pé wọ́n bá dẹ̀ ṣàmàlà pọ̀ àwọn ẹ̀mí jẹ́ àjẹun èmi rò kí wọ́n jẹ́ àjẹun náà ẹ̀ mọ̀ pé èmi lọ́ra kí ah, ṣé àjọ máa jẹun náà wò kàn náà ṣọwọ́ jẹ́ àjẹun àbábẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí àwọn ọ̀rẹ́ méjì ṣe máa ń ṣe la máa ń ṣe tá a bá fẹ́ lọ ṣe iṣẹ́ ìwádìí wọn ní àwọn ìlú mi tí kì í ṣèkó àjọ máa ń lọ míì àìmọ̀ iye tá a jọ lọ tó máa ń ṣe rìkọ́dì wọn mélòó mélòó mélòó mélòó kádùpọ̀ lọ́wọ́ ọlọ́run. mo fẹ́ lè sọ pé bóyá orí ló pè wá pọ̀ bí n tọ́lọ́hún ti kádàrá ẹ̀ torí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ pèdèpèdè máa ń rí wọn bíi pé kò fẹ́ báyàn kankan ṣe ìgbà tí èmi àti wọ́n sì ṣọ̀rẹ́ dáàrin kan tá a sọ̀rọ̀ dáwọn àárín kan àwọn nǹkan kan yé mi ìdí tó fa ẹ̀ tí n lè láǹfà mo lè sọ yẹn lẹ́yìn lẹ́yìn kámẹ́rà àwọn kan ló fa ẹ̀ mọ̀ pé ẹkú ló máa ń bá kun wá so bí yẹn ṣe jẹ́ nìyẹn nígbà tí olóògbé MKO Abíọ́lá kú àwọn àwọn oníròyìn wọ́n wá lọ bá olóògbé Sọ̀ní Òkosùn Sọ̀ní Òkosùn wá ń tají tá wa ń sunkún àwọn bí pé ah kí ló dé tó ló ṣẹlẹ̀ gbàkàwó kan Sọ̀ní Òkosùn wá sọ bóun àtàbíọ́lá ṣe mọ́ra ìyẹn lèmi wò lórí tẹlifíṣàn lọ́nà sọdọ kò sọ wá sọ pé ìgbà tó máa ń gbọ́ bí Abíọ́lá máa ń ṣàwọn èèyàn láàánú Abíọ́lá máa ń ṣàwọn èèyàn lóore Abíọ́lá máa ń ran àwọn èèyàn lọ́wọ́ òun náà sì fẹ́ súnmọ́ gẹ́gẹ́ bí olóore oníjọ́ náà tó ń wá lọ àwọn dẹ̀ máa ń tó tó bá ti kọ ẹnìkan wà á wọlé ẹlòmíà jáde wà á wọlé pé kó wá tó kàn òun òun àròkẹ̀tì ẹ̀dùn náà bí n bá rọkùnrin yìí ń sìn tó bá kàn ṣe mí láàánú ìní rí kí ni mo lè fi máa rí ọkùnrin yìí gbogbo ìgbà sọ́nìkòtò wa ni wọ́n pé kan wọ́n wọ́n sábẹ́lá ni wọ́n kí ni mo lè ṣe ọba sábẹ́lá ni àwọn òwò kankan wá o I want to be your friend ọ̀làbílà bá rí you want to be my bẹ́ẹ̀ni friend káṣọ rẹ̀ àmọ́ ni ah abẹ́rẹ́ wọn ni káwọn jókòó sẹ́gbẹ́ kan yẹn sọ́nìkòtò àwọn àjòkó òdò àwọn adáhùn tó kù lóhùn ẹ mọ̀ ké kéèsì yẹn ti yàtọ̀ eléyìí ò bá nǹkan wá ntí mo rí nu wọn mọ̀ ké ah, ẹ wá o kíní yóò sùn wọn lé ẹni tó bá fẹ́ súnmọ́ tó fẹ́ máa rí lẹ́ẹ̀kan máa bá aṣọ rẹ ní o ẹ mọ̀ pé ọ̀rẹ́ máa ríra yín gbogbo wa ohun tó sún èmi náà tó mú èrò yẹn wá sọ́kàn tèmi náà fún olóògbé Kọ́láláwọ̀ yìí lọ. <laughs> bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe àti bẹ̀rẹ̀ pé ayé mi mo súnmọ́ wọn àmọ́ inú ṣe ninety nine tí èmi àti wọ́n ti jọ wà tájọ máa ń sọ̀rọ̀ dáadáa lọ sọ́dọ̀ wọn dáadáa yẹn <laughs> mo rí wọn díẹ̀ olóògbé Kọ́lá Ọláwuyì mi ò rò pé kò sí bí yẹn ṣe lè farapamọ́ tó kò sọ́gbọ́n ẹ̀ kọ́kọ́ máa hàn sí ẹni tó bá súnmọ́ ọjọ́ kan kò sí bóyá fẹ́ jẹ́ jọ́ mo ti ń lọ bá wọn lọ́fíìsì kájọ ìrìn àjò mi ò rí nǹkan kan tó jọ mọ́ à ń ṣoògùn dúdú àbá kò ṣẹlẹ̀ rí kódà débi pé ní ọjọ́ kan mi àti wọ́n rin ìrìn àjò lọ síbàdàn nínú traffic wọ́n wá ra àwọn ìlẹ̀kẹ̀ táwọn tó máa ń tanú traffic yẹn wọ́n rà ìlẹ̀kẹ̀ ọwọ́ wọ́n rà wọ́n ra ìrùkẹ̀rẹ̀ wọ́n rà wọ́n wá kò sọ́wọ́ lójú ìwọ̀n kò sọ́wọ́ wọ́n wá ní Fatai táwọn yẹn bá rí ìsìn wọn ni ah àwo ọkùnrin ojú rẹ̀ mo ṣe rà o nígbà tẹ́lẹ̀ máa rìkọ́dù ètò wọn lóòótọ́ wọ́n wà lọ́wọ́ báyìí ìrùkẹ̀rẹ̀ tí ara traffic yẹn wọ́n fi kọ́ <laughs> ẹ̀yìn stage wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ olè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ so olóògbé Kọ́lá Wòyí wá ṣe kinní kan lójú mi lọ́jọ́ kan ẹni tí mo lọ kí a lọ record tán lọ ṣe investigation yẹn ọ̀rọ̀ yẹn ṣáà ní ṣe pẹ̀lú pé àwọn ìyàwó ẹ̀ bàbá yẹn wọ́n ní pé olóògùn ló burú gan àwọn ìyàwó ẹ̀ ló mẹ́jọ pé ó máa ń ṣe gbó máa ń ṣàwò yẹn kọ́ la fẹ́ ọgbọ́n àtinúdá Ọláwòyí mo bẹ̀rù ẹ̀ Kọ́láwòyí wá pé bàbá yẹn wá sórí ètò pé kó wá wí tẹnu ẹ̀ kó wá ro àròjàre gẹ́gẹ́ bí ohun táwọn ará àdúgbò ta lọ fọ̀rọ̀ wá lè ṣe sọ pé ó burú gan èmi wá ń gbọ́ ètò yẹn ń lé ìjọ ẹ mọ̀ kí láìfù ni ẹnìyẹn wá bá wọn ní ojú èmi wá ń gbọ́ ń lé mo wá ń gbọ́ tí olóògbé láwọn yẹn sọ fún bàbá yẹn pé bàbá èyí ṣe tẹ́ ń bọ̀ lórí ètò àkọláwọlé ọ̀làwòye tẹ́ wàá kó oògùn sápò ó ń dè ní bẹ́ńdì yín yìí ìfúnpálẹ̀ lòye àbẹ́ ẹ̀ mọ́wájú ẹ̀ ń tẹ́ ẹ wà ní àkọláwọlé ọba tí bàbá ó yẹ máa kó oògùn àpò ó yẹ máa kó bóde iwájú ẹ kó bóde bàbá ní ah àbáyé bá kó ìfúnpá lóòótọ́ ló bá bọ̀ òǹdè ló bá tọ́ ẹ̀ kó síwájú yín ló bá ń ṣètò lọ ìbí wàá rí wọn ní ìjọgbìn ní ẹ̀sà ah báwo lẹ́yìn mọ̀ pé bàbá yẹn kò mú ní ah, ṣe lóògùn ní fatai psychology wọ́n pè yàn lólóògùn ó máa kóògùn wá dọ́dọ́ ní mo ní ah psychology ó gbọ́dọ̀ kóògùn wá ó gbọ́dọ̀ di àmọ́ra wá mo á bẹ̀rù pé ah àkàndàkàn <laughs> lọkùnrin <laughs> ẹ wò. ikú tó pa olóògbé Akọ́láwọlé Ọláwuyì ikú tí pa gbogbo ẹ̀dá ni ṣàwọn kí mo sọ lẹ́ẹ̀kan pé òòṣà tó burú jù tẹ́nìkan ò mẹ́bọ ẹ̀ nìkú jẹ́ àwáyé ikú kan sì sí ẹ ó kú ó máa kò lè ju bíi kò tóṣù sígbà tó máa kú ni mo wà nílé láàárọ̀ ọjọ́ náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dún wọ́n pè mí mo ìwà ẹ̀lósà ah, Fatai ẹ̀ <laughs> wọ́n kọ́ lọ Amẹ́ríkà wọ́n lọ Amẹ́ríkà gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ kẹ́ wọ́n ti ń ṣàkíyèsí àárẹ̀ ara wọ́n lọ fún ìsinmi àti ìtọ́jú èmi àti wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n á pè mí àmàlà ah, báwo lára yàn án pé àwọn ti wà pé àwọn òògùn ò ní pẹ́ dé so ngbà tó dé wọ́n pè mí ngbà tó pè mí mi ò láǹfààní àti lọ wọn time tó yẹ kí n lọ rí wọn yẹn bí abẹ́ ọ̀sẹ̀ kejìlá wọn náà ṣó ò ní wá sọ́dọ̀ mi ni wọn á ní pé màá ṣe wọn ní wọn àwọn ti pé kí n tiẹ̀ wá ìjọ ẹ̀mí tó wá lọ ní ìmọ̀ọ́kọ́ tó dé wádìí láàárọ̀ bí wọ́n pè wọ́n ní Fatai máa bọ̀ máa wá bá mi ń lé mo wá kó ni mo wá lọ bá wọn ní ilé ìgbà tí mo dọ́dọ̀ wọn wọ́n sá ṣílẹ̀kùn fún mi àjókòó sí eh, àràgbàlejò wọn ní ìsàlẹ̀ à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ tá a sọ. So gbogbo aṣọ kọ́ làásà lórùn mm, ọ̀rọ̀ pọ̀ tá a sọ a sọ àwọn ọ̀rọ̀ kan tó jọ wọn àwọn ọ̀rọ̀ àṣírí ẹ mọ̀ wọ́n ní ohun tó bá ti lọ ó ti lọ mm, a sọ àwọn ọ̀rọ̀ kan tó jọ àwọn àṣírí lónìí tó ní ṣe pẹ̀lú àwọn ètò kan tó ń ṣe nípa kábíyèsí kan lágbègbè ibì kan tó sọ torí tí wọ́n <laughs> wọ́n ṣí ẹsẹ̀ wọn tó fún mi tẹ́sẹ̀ yẹn ń gbọ́n gbùgbùgbù ẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé wọn ní báyìí ká ṣàbáyé ká wòdì pé àtìgbà táwọn ti sọ eh, ìrírí ayé ìtàn tó ní ṣe pẹ̀lú ọba kan àtọmọ kan ṣáwọn sàsọ kíní yẹn tèmi náà gbọ́ngbà náà látìgbà yẹn ni àwọn tí ń fi kí wọ́n sàn àfàtà èmi ò gbọ́dọ̀ kú àmọ́ ní ẹni kú lágbára ọlọ́run lágbára kíní yẹn ti wọ̀ wọ́n lára ó ti wọ̀ wọ́n lára so lẹ́yìn ìgbà yẹn mo tún lọ sọ́dọ̀ wọn bí ọjọ́ kẹta ìjọ yẹn ọjọ́ yẹn wọ́n ti ẹ̀ bá mi sọ̀rọ̀ gan wọ́n ní Fatai gba Jésù ìjọba Ọlọ́run ẹ mọ̀ wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run fún mi ní ẹ̀sà mùsùlùmí ni mí wọ́n ní àwọn mò ń sọ fún ẹ gba Jésù ṣe kìíní kan gbà kan àṣàṣọ àṣàtúnrẹ́rìn àṣàtún wọ́n ti bá wa róúnjẹ àtúnjẹ tí mo fi kú bẹ́ẹ̀ ní ọjọ́ náà ó wá yẹ kí n rí wọn ní ọ̀sẹ̀ tó tẹ̀lé àmọ́ ràkà ìsàn yẹn ti wọ̀ wọ́n lára wọ́n gbọ́ wọn lọ sílé ìwòsàn mo pe nọ́mbà wọn títí ọjọ́ sátidé mò ń ṣe mc lọ́wọ́ ni ìkan lára ọmọ iṣẹ́ ọkọ̀ pè mí pé ọ̀gá ti kú mo náà ga wò ẹnì kí mo ṣe mc lọ́wọ́ ni ọlọ́run ní kí iṣẹ́ yẹn ti fẹ́ parí mi ò mi ò gbádùn ara mi mọ́ àmọ́ bu ẹkún mi ì ní tàn yín mo sunkún mo sunkún sunkún ojú mi ò wá mi torí mo pé ah Kọ́lá Ọláwuyì ti kú kẹ́ẹ̀ àti gbogbo tá ṣe lọ nìyẹn ẹ jẹ́ dínà ọbẹ̀ ohun torí mo fẹ́ máa ro àwọn àròkọ. ó wà mí ní tọ̀yìn mi mi ní parọ́ ó wà torí ńgbà náà ẹ mọ̀ pé mo sọ pé gbogbo àkókò tí mo ń sọ yìí omi ojú olókùn tó fi bọ́jú rárá ẹ rí i pé mo ń tẹnumọ́ rárá léyìí tó túmọ̀ sí pé nǹkan rọrùn nídàkejì ọmọ ẹgbẹ́ olókùn tí ìtòyí bọ́jú sí bẹ́ẹ̀ bá fẹ́ ràn mí lọ́wọ́ ẹ dákun mo nílò ìrànlọ́wọ́ yìí tí ìlò lọ o <laughs> àmọ́ ń gbà náà ìsìn àfẹ́ tí ò bá mọ inú ronú ní dúpẹ́ a sì dúpẹ́ èyí tọ́lọ́hun ṣe fún wa torí wọ́n ní kò sí ẹni tọ́lọ́hun ò ṣe fún àmọ́ tó bá ní tòun ò tóun kò dẹ̀ sí bí ẹ̀dá ṣe lè wà nípò àìní tó ó sì sọ̀dọ̀ àwọn kan lọ <laughs> ìgbà náà bí mo ṣe máa ń sọ kí n máa ń lálà sí owó tó bá ti pọn báyìí ẹlòsà bá ti máa ti ní ẹlòsà tàbí tó bá pè mí mo máa ń dábàá fàtà kí ló ṣe máa ń wú sówó lọ́wọ́ mi ní jàre wọ́n ní ah, fàtà èmi náà lówó lọ́wọ́ mi máa bọ̀ lọ́fíìsì owó gidi ló máa fún mi owó gidi owó yẹn lè kéré nísìnyí gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé wá ń sìn àmọ́ nígbà yẹn owó gidi débi kí wọ́n ṣe kinní kan fún mi tí mi ò lè gbàgbé ẹ mọ̀ ká súnmọ́ra wọ́n wá gba iṣẹ́ kan fàdàmàtù nígbà náà bọ́n ṣe gba iṣẹ́ yẹn wọ́n wá ní kí n máa wọn kọ ewì ìṣẹ́jú márùn-ún láti lè fi ṣàtìlẹ́yìn kíní yẹn wọ́n sọ àwọn nǹkan tí kíní yẹn tó dá lórí mo wá kọ ewì yẹn àdìkọ́dẹ̀ nu studio wọn lọ́dún tí mò ń sọ yìí two thousand and six wọ́n fún mi twenty thousand mo ní a, wọ́n ní ah fatai mi n tí ìgbowó tán pé kí ni mo ní twenty thousand ah ìṣẹ́jú márùn-ún <laughs> ọlọ́run ṣàánú wọ́n kí ah Hmm. ah kó máa ṣe ara tí mo rántí ni mo sọ yìí o bá gbowó yìí báyìí náà àsáàlọ ọbẹ̀ sí nílùú iṣẹ́ yẹn inú mi tún dùn pé voice mi tún jáde lórí ètò Kọ́lá Ọláwuyì ẹ mọ̀ pé ètò tí mo yẹn máa ń fẹ́ kí á kọ́ tiẹ̀ ọbẹ̀ sí nígbà tó wá yá ọkọ mi ló fàtà ibo ló wà mo ní mo wá ní máa bọ̀ lọ́fíìsì nígbà tó bá wọn lọ́fíìsì ní wọ́n ti sanwó iṣẹ́ tó kù hmm. kábíyèsí Olódùmarè bọ̀dá Kọ́lá bá tún fún mi ní owó inú brown envelope thirty thousand naira n bá ní à ẹ sà ẹ ti mú dúró tán ní ìwọ tí mo ti gbá mo ní ẹ gbá mi gbígbà yìí dáa <laughs> ẹ mo láìkí gbígbà yìí léyìí wọn ni ìwọ tí wọn ni mo gbowó ewì tí mo gbowó ẹ. olóògbé ọláwuyì agbá pèdèpèdè tó mọ iṣẹ́ ìníṣẹ́ tó mọ tí wọ́n ń sanwó orírì iṣẹ́ ẹ̀ ni ó túmọ̀ sí kí mo gba fifty thousand naira fi wí ìṣẹ́jú márùn-ún ní òtún rẹ pé gbà kábíyèsí olódùmarè so àwọn nǹkan ti máa ń rántí ń pa wọn ó pọ̀ pé kálólóògbé ọláwọ̀ ibà sì wà láyé èèyàn ọlọ́run máa rán sí yàn ọ́n ọlọ́mọdé kálá ni wá kú síwájú kó tó ṣe o torí mo rántí ìjọ tọkọ wá sílé mi tí mi ò ní ṣe tán pé ò ní ṣe àánú lé ni mo ní ọ mo ní kò sówó ni ọ mo wá lọ bá wọn lọ́fíìsì wọ́n máa gbé mi lọ sí ọ̀pẹ bí bóyá ọ̀rẹ́ wọn lẹni tó ń ta ṣíà yẹn tẹ́ bá rí ṣíà tó fẹ́ rà fún mi kò lè yàrá kan àwọn ṣíà two bedroom three bedroom wọ́n máa gbé mi ní à ẹ mi ò lè eléyìí ò ṣe kó sí àgbà mo dẹ̀ fẹ́ gbálé mi táwọn kan ká máa sọpọ́tì pẹ̀lú owó ilé ńgbà náà mo ní ẹjẹ mo ní ilé tí mo ní sáré kí n fẹ́ gbálé mi tó bá dẹ̀ ti gbàǹgbà yẹn pé màá kó ní òótọ́ màá tiẹ̀ ní ní nǹkan tán fi kú mi ò kò ṣe àyẹ̀tọ́ pé wọ́n á sanwó ẹ̀ kalẹ̀ bí wọn ò sàn mí mọ̀ àmọ́ ikú ò jẹ́ kí yẹn wáyé <laughs> kò jẹ́ gbọ́ so ọtí máa rántí báwọn kí wọ́n ah, ká ní olóògbé ọ̀làwé bá ṣe wà láyé kì í ṣe ọ̀rọ̀ asọ́dùn àà ah, ah ìparíri ẹ̀ máa ti mọ̀nú ayé mi ah, ó dá mi lójú ni ah, ó dá mi lójú ó dá mi lójú torí mo mọ bí wọ́n ṣe ń ṣe fún mi nígbà náà dáadáa nípa ìnáwó àánú sí ni pé ibi ò ní pa ẹ́ wọn bá. Ah, ìmọ̀ràn náà ni pé ká má fojú di ẹnikẹ́ni ká má fojú di èèyàn kankan ká má ríra wa bí ìgbà tá a já mọ́ nǹkan kan torí pé àwọn tí wọ́n láàmì lakajù láyé tí ò tí ì sí ìràwọ̀ tó borí ìràwọ̀ wọn wọn ò ríra wọn àwọn wo ni prophet muhammad sallallahu alayhi wa sallam jesus christ of nazareth jésù Christi anabi isa wọn ò ríra wọn ta ló gbajúmọ̀ tó wọn láyé kó ń tọ̀ wọn jáde wọn ríra wọn lẹ̀ wọn ò ríra wọn rárá kí wàá níta àwọn èèyàn ẹlẹ́ran ara wọn adarí ohun tá a máa ríra wa kọ́ máa ríra wọn rárá tí ọlọ́run bá sì ràn ẹnìkankan wọn láti ṣe bí ìrànwọ́ fún yàn kí wọ́n ṣe kán mójú kúrò torí gbogbo ẹ̀ ló lẹ́sàn tí wọ́n sì ń kakọ́lẹ̀ rẹ̀ fún ni. ah eh, àwọn mo sọ fún yín pé mo mọ àwọn àṣírí kan nígbà tẹ́mi àti ọ̀la close down nìkan mo mọ àwọn àṣírí kan tí mi tí mi tó bí àti sọ hmm, kò gbẹ́nu mi ah, ẹ mọ̀ kí ẹ̀yin olóyìnbó náà pèkínní kan ní top secret <laughs> hmm, gbogbo aṣọ kọ́là àṣà lóorùn tí mo mọ̀ tí mo mọ̀ tí mo tó fẹ́ tí mi gbọ́ tó lóògbé Ọláwuyì play àwọn àkálẹ̀ nǹkan fún mi tó ní tó fa sábàbí ọ̀rọ̀ pọ̀ ń rọ́pọ̀ mẹ́ <laughs> ẹ̀jẹ̀ aṣọ dínà ọbẹ̀ ọ̀hún. zero eight zero two three eight one three two three eight ẹ̀rígbódùn ha two zero eight zero two thirty eight thirteen two thirty eight bó ṣe jẹ́